Exercise 3, columns 1 and 2. Ẹyin. Sólẹ́yin. Epo. Sólépo. Awo. Sóláwò. Igba. Sónígbá ẹja sólẹ́ja iṣu sóníṣu odó sólódó ọ̀pá sóní ọ̀pá. ìwé ṣóníwèé bàtà.